wèrè ara rẹ wọn náà máa pera rẹ lọ́kùnrin wẹ́ advice mo kàn fẹ́ fún ẹ mílítàǹtì rẹ tó ń kó jọ kò lè ṣe nǹkan kan fún wa ìjẹ́tẹ́ ẹ̀jẹ̀ tẹ̀tẹ̀ ẹ lè jẹ́ gbágunró tèmi o gbágunró ni mí mi ò ṣe jẹ jẹ́ tó wá sọ̀rọ̀ kan fún ẹ ràn lẹ́yìn oòrùn rẹ ọ́fẹ̀sọ̀ fìlọ́dọ̀ èmi ọ̀sùn láàrin ni tóró wọ Fọlárìn ọba fẹsọ fì yọ bàrẹ làjà ó di gbére ó ń yẹyẹ olóòórùn gbogbo àtọ nǹkan jọ ọ̀ràn mi ó dàbí omi tá a fi sẹ́yìn di ẹni kò ní mọ́là lọ́bìnrin mi wò dáadáa lọ́bìnrin náà ti rán gbó jẹun wo jẹun tí mo lè fọ̀rọ̀ rẹ.